فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ليلة هي تتفلون الحمد لله أبعثي يوسف وقيقة ọba tí ó dúpẹ́ fún rẹ̀ tó ṣàfihàn gbogbo ọpẹ́ sọ́dọ̀ ara rẹ̀ nìkan gbogbo ọpẹ́ tí a bá ń dún fúnra wa alọ́pàá fún wa fún kábàtà ààfin ibi tọ́pẹ́ ti wá ọ̀dọ̀ ọlọ́ọ̀dẹ̀ àgbúrò máa pìtìkì alhamdulillah لله الحمد أولا وآخرا ọ̀pẹ́ni fọ́lọ́ ọdún bẹ̀rẹ̀ ní kọ́dún gbogbo àyàmà yìí lọ́dún lọ́pẹ́ alhamdulillah adúpẹ́ lórí orí tí ọlọ́run ṣe fún wa alhamdulillah yìí kó ga jù lórí orí náà fọ́lọ̀ tí wá ní oṣù abẹ́lọ́wọ́ bá ní kíbi rẹ̀ padà sí bú ọlọ́run wá bí a bá ẹ̀rọ ti ń lọ àbò méjìlá ìdé méjìlá lọ́sẹ̀ tó ń gbà sábà ní ìyá àbò méjìlá àbò ètò tó parí àkúrẹ́ sì lẹ́sẹ̀ ọlọ́run bá kó máa dáàbò kó máa fi sọ rẹ̀ sọ wa lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fọ́lọ́hun alhamdulillah àbárọ̀ ìpẹ́ ọlọ́run àti bẹ̀rẹ̀ fánàbí olùfẹ́ni mọ̀nà wa aṣíwájú wa láyé àti ọmọ a wọ́n tó ìlànà ọlọ́run máa fi àwọn àfáà àkọ́kọ́ àwọn bàbá wa fòrílẹ̀ ṣe ìrìkọ́dọ̀ ọ̀pọ̀tàlá رحمه الله وتغمده الله برحمته àwọn bàbá ń bá hàn sí ọ̀rọ̀ ọba àtẹwà kó bá ayé ní súnmọ́ àpójúwé wọ́n dàbẹ́gẹ́ bí alábàlúkú omi òkun Ìkàlùkúwà ìkẹ̀ mẹ́ ọ̀rọ̀ tó ní rẹ̀ wọ́n wà bá tí wọ́n kọ́ wa náà lẹ́kọ̀ọ́. Ó bẹ̀rẹ̀ lẹ́ni tí ó ti bẹ̀rẹ̀. Bàbá ní a máa pa ọ̀pọ̀. Torí pé bí lábẹ́ ìlú sí pọ̀ ní òkúté pọ̀lú ẹni Wọ́n á bẹ̀rẹ̀ láti fi tó ti bẹ̀rẹ̀. Àwọn tó ti mọ́ láti fi àmà nínú ọlọ́pàá àforíjì wọn. Ẹni ọ̀pọ̀ àyọ̀ àwọn tó ń bẹ̀rẹ̀ ọlọ́kùnrin àti wọ́n pẹ̀lẹ́ gbogbo àwọn bá tún gbọ́ pé lọ́dọ̀ wọn títí bí ìsìn rí torí pé kò ìgbà táwọn bá tẹ́ sí àtiwájú èèyàn nínú akẹ́kọ̀ọ́ lọ́dọ̀ alágbọ́ wà jẹ́ àti ojú lọ́dọ̀ torí páyé ti rọrùn ní èyí ó sì máa àtẹ́jì àwọn jàrá lórí gómìnà ó dàgbà ní ilẹ̀ èyí ó sì fẹ́ ẹ̀kọ́ yóò jẹ́ tó jókòó gan-an tó wájú àfáàgbà àbẹ̀lọ́ nínú bí tó bẹ̀rẹ̀ gbogbo àwọn tí ọlọ́run ká máa tà látara wọn ọlọ́mọ ìlú ìṣòro rẹ̀ rẹ̀ ní ìrọ́pọ̀ àtọ́rẹ́ ní mo kí àwọn afá mi tí wọ́n wà ní òkú àwọn fòbílẹ̀ ti ṣe Zakariya Abu Ismail Ìwọlá ọlọ́kọ̀ọ́ àti àwọn ìṣòro ní ìpàdà tí àwọn ọlọ́kọ̀ọ́ mọ̀ èmi ni wọ́n pè sí òkú wọ́n á wọ́n wá àìsèdébẹ̀ náà akẹ́kọ̀ọ́ tó pọ̀ lára wọn ọlọ́mọdé ti rán padà sí ọdún rẹ̀ àwọn náà fi ìpìlẹ̀ màbáàdì ìlọ́gbà àròbíyà náà ti lé wa lẹ́nu ọlọ́run pàṣẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ padà sí ọdún ọlọ́kùn wọn fi kàyí lẹ́yìn tí wọ́n gbogbo àwọn àfáà tí ní àjà ìrù sùn náà ìdílá ìlú ilẹ̀

سليمان محمد الأول أنبياء حفظه الله آمين لو قضى الشيطان بيده آمين من أداهير السنة من ولده السنة انت ملك أحكي بواي رمض كل هنا رمض وفعل له آمين رمض الشيطان قبيلة الشيخ سليمان محمد الأول الحمد لله أبو يعلى باشا آمين ربع الله يقول لدعا آمين أعطاك لقاء أتقى الله أكبر لقد صار ذكري في البلاد فما له بإخفاء شمس ضوءها متكامل ضوءه متكامل إماله أوه طبعا

ìjókòó àgbà àtẹ̀lẹ́sókè. Mo ṣe ń bọ̀ ọ̀dọ́bọ̀ ní láti ṣe àbẹ̀rẹ̀ ní àkóbá. Ṣùgbọ́n mo mọ́ ń páyà ìdáhàn tí bá ní ẹyẹ gbájọ máa bọ̀ bí àjọ bí bẹ̀rẹ̀. Ṣùgbọ́n mo páyà ìdáhàn tí ó kó ọ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àbá àdí lábájú àbá àtúnà. Àbá àtúnà láyé láti ṣe. Ọwọ́ àwọn àbá àtúnà dí torí dáadáa ọlọ́run ẹ̀ bá aṣàlékún lára wọn. ọ̀rọ̀ àdúrà fún wa náà wọ́n á pọ̀ bẹ́ẹ̀ àwọn àfáà tí wọ́n wà ní ìdòkó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn ìmọ̀ọ́mù àjìmá ìdírí

أبكنا أبكي فضيلة الشيخ متنلاع أبو أيمن العسري المصري حفظه الله على أهل قوله وحفظه الله àti àwọn àbá tí wọ́n gba ìkùnà àbá fún wa tọ̀. Mo ṣe wọlé mú láti bàjẹ́ wa. Tọ́ ọlọ́gbọ́n ara sí dáadáa fún yín ọlọ́run bá fún yín lé ọlọ́run bá fún yín lẹ́lẹ́ ìdúró dáadáa lé ìjọba ìjọba tí wọ́n máa ń tẹ́kẹ̀ yẹn tó ọ̀rọ̀ rẹ̀ lójú kò sí lára yín ọmọ ìwà àwọn ọ̀rọ̀ ìdí wa àtúnṣe látàárọ̀ Ìgbòmìnì mo fi gbogbo àwọn tó wà ní òkú mo kí àwọn ṣe mùjíìkì aláṣìṣe káwọn àṣìṣe ọ̀gbà fíjì náà gbogbo àwọn ọ̀rẹ́ ọkọ̀ ọgbẹ̀rẹ̀ wákàlá àti eh, àwọn ìsìnkú àti yóò ọ̀nà ìlú yóò tún àwọn tí ẹni tí ó ní ìyàwó bọ́ọ̀rọ̀ ní wọ́n sọ bẹ́ẹ̀. Gbogbo lẹ́yìn ìgbà tó bá kókó ìgbì lójú ọdún ìyàwó akíní ọ̀rọ̀ àti báyìí tí pẹ́lẹ́bẹ̀ ọlọ́run alhamdulillah èyí bọ́lọ̀ tó pa nílé ọwọ́ pọ̀ máa wọ́n ń bu ọmọ lóyún káàkiri nítorí ní ẹlòmíràn ni wọ́n fún Nínú ìyá ni wọ́n ní Yorùbá. Ọlọ́dọ̀ ọ̀tọ̀ wọn wọ́n fún wọn. Ọba ẹni tó lọ́dọ̀ ọlọ́run ṣọ́rọ̀ ìjọba bẹ́ẹ̀. Ọmọbìnrin yìí ó fi ìlà ṣùgbọ́n máa tẹ́ bí ó sàpẹ̀lẹ̀ sí ńlá ọlọ́run ẹgbẹ́ ẹ̀kọ́ ìkọ̀láyé. Ilé àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún àwọn ọmọ ọlọ́run àti wọn pa ilé ọmọ ọmọdé sí náà jẹ́ bàbá ẹni tí ó sì ọ̀pọ̀ ìyàwó àìpẹ́ yóò kì í wà tó ti ọlọ́wọ̀ ní ti nílẹ̀ ìjọba àbá àwọn ọmọ ìjọba ṣe hafla bẹ̀ẹ̀kẹ́ kó ràjọ náà ní ìwádìí ọ̀rẹ́ kó dákó náà wọ́n á yọ́ pé inú adákó dákó pọ̀ ní inú ọlá níyẹ̀ àbẹ́bá ìgbẹ̀lẹ̀ lábá pa àmú náà mú orílẹ̀ náà ọ̀gbẹ́ náà wọ́rọ̀ àpò òkú yìí àbáyé tó bọ́lọ́dọ̀ ọlọ́run irú àwọn ìjókòó báyìí rẹ̀ sí máa máa ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀ ẹbí ní ilẹ̀ èsì ẹlọ́tọ̀ ìpèsè ẹlọ́tọ̀ kí wá ní mílíọ̀nù ìjọba yìí ní kó lè kéré tó ìsìn ẹ̀wọ́ àwọn àgbàlagbà lọ́nà kan àbọ́nà ní ẹ̀mí kan ní ìtẹ̀tẹ̀ ti bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àti orí tiẹ̀ lọ́wọ́ bẹ̀rẹ̀ lórí bẹ̀rẹ̀ náà ọmọ ọ̀rẹ́ ní ìlú òní bọ̀rọ̀ àbí gbogbo wa ìlú wa rí lẹ́yìn à ń jọ lára súnà kí wọ́n láyé àwọn ọ̀la àyúbọ̀ lára súnà

eléyìí náà ẹ̀sí gbogbo náà òjì súnmọ̀ òun àti mú kí o bá aláàmàlẹ́ fún ẹjá jọ́ máa tún ní èlò wá tí a bàbá ìfẹ́lẹ̀ pẹ̀lú lórí ẹ̀ bí lọ́wọ́ bá mi pé mo fẹ́ tẹ́ kí Ọ máa dà àbọ̀. Ó máa dè bò ní àbọ̀ ọmọ ẹ̀yìn. Ẹ pè ní wájú òde ẹ wà

من كان يريد العزة فلله العزة kọ́dà ló lè máa bá aṣọ náà nílé ẹ̀mí àwọn ẹwà kó máa ti pẹ́rẹ́ sí nínú òní abẹ́lẹ́ ọ̀nà tó bẹ̀rẹ̀ ẹbí ọlá ní àwọn ọmọ ìjọba nínú wá àti pọ́ìntì mẹ́ta oṣù ọ̀kan bẹ̀ pọ́ìntì ẹlẹ́ẹ̀kejì ní wà sí Anẹ́gbọ́n Mọ́sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ọ̀rọ̀ táwọn ẹni bá wà ní ìjókòó báyìí àbí ìjókòó míì náà tọ́jọ báyìí àwọn àyà mẹ́ta tó ń bẹ táwọn ẹni máa ń kà àyà mẹ́tẹ̀ẹ̀ta náà ní ìjọba ni wàá ní ilé bàbá ìwé lórí àkọ́kọ́ ìyẹn bẹ ní sóràtò nìfà sóràtò nìfà wọ́n ṣẹ̀ta pọ̀ àyà kọ́. Àyà orúkọ náà la mọ̀ á. Ìbáwọn ẹ̀dọ̀ kí ọgbọ́n ó máa ń bẹ nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ púpọ̀. Ìyà ni àkàrà náà ń ayẹ náà. Ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn èèyàn àyà kì í bá níbi ọ̀rọ̀ lọ. Mo fi àtàkùn yìí mo tún tún lọ gbogbo wa. Ṣé dákùnrin jẹ́ mo gbọ́ pọ̀ àná? Láti mọ orúkú tó láti lè kà ní lágbáwá tí a máa ka kìkúṣẹ̀ fúnà lójúmọ́ fúnà tó ṣe ìbá ẹ̀dàkùn mọ̀ kí àwọn ṣètò wa àbọ̀dé láti ṣe ẹ̀lò láti lòmù alóyìn tí ó dáàrí mọ̀ kí yóò ọlọ́rọ̀ àbáyé ẹjá máa méjì. bá àbá máa kí ó káwọ òtúmọ̀ rẹ̀ ìmí ìgbẹ́ wọn ti tù sí yorùbá ìmí ìgbẹ́ wọn ti tù sí english ọlọ́run tí wọ́n á kéré ìmí bá ti wà ní ọkọ̀ tó bá ti sínú ọkọ̀ ọ̀rọ̀ máa gbọ́ ọ̀rọ̀ máa ka lọ́gbà rẹ̀ ó máa máa ẹja máa ẹja ṣùgbọ́n tí a gbọ́ yé láwùjọ wa lẹ́nu ní pé wọ́n bá ti kọ́kọ́ kọ̀ án ẹwà bá mi balẹ̀ àmì. àbá kò ní ẹnu ìjọpọ̀ mọ́ sí àbẹ̀rẹ̀ ọ̀pá bá mi balẹ̀ àmì méje méje ó ti dẹ́ méje méje nígbà bá ti bá sọ méje tán ẹ máa lọ owó àwọn ajé káwọn òkùnkùn. Iná ọ̀pọ̀rán ni ìwà fẹ́ lọ, láìsọ̀pọ̀ fọ́ ìrẹ̀jẹ̀ wá. Ọlọ́ni yá ayọ́ ìlú, ìsìnláì rọ̀fún àná, orílẹ̀-èdè ìsìnláì rọ̀fún àná.

Ọlọ́run tó gbogbo ẹ̀yìn èèyàn, ọ̀sọ́gbogbo ẹ̀yìn mùsùlùmí, ọ̀sẹ́gbogbo èèyàn, ọlọ́run اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة ọlọ́run اتقوا ربكم ẹ̀fáyà ọlọ́run ọba yín àtẹ́kùwà ẹbẹ̀rù ọlọ́run ọba yín àbájá àbẹ̀rù ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí wọ́n tẹ́kùwà ìdákùnrin bẹ̀rù ọlọ́run Àṣẹ ìtẹ́sẹ̀ nílẹ̀ ẹ̀rọ ọlọ́run nǹkan méjì ló papọ̀ ń bẹ̀. Ìkan ní ṣe pẹ̀lú tó wà lọ́mẹ̀, ìkan ní ṣe pẹ̀lú ìṣe. Ó lè ló bẹ̀rù ọlọ́run, kí ṣe ọwọ́ rẹ̀, ó má ti lè bẹ̀rù ọlọ́run, ó bẹ̀rù ọlọ́run. Ó sì lè fún aṣọ dáadáa ṣùgbọ́n nínú ẹ̀mí rẹ̀ ìríjẹ́ tó lọ́lọ́rùn tí ń ṣe ó fẹ́ sí èrè fún kan lọ́fẹ́ṣẹ́ lọ́rẹ̀ bá fún èèyàn ní ten thousand naira ó ń retí gbọ́ ní gbangba tí èèyàn ó ṣe àṣàṣe kan sí tó wà bẹ́ẹ̀ rẹ̀ ó lè wọ́n lè dín àlàyé ten thousand mọ̀kànlélọ́wọ́ torí ìdíjọ́ fi ṣe náà ọlọ́run yára lẹ́yìn náà yára lẹ́yìn náà ẹ̀kọ́ àwọn àfáwà ní sẹ́ńpẹ̀ ní ọlọ́run àtẹ́kùwà nínú ìpìkọ́ àìkìtìkáàrì wìkọ́ yàdá ìpìsáré àwọn àlérìlá àṣìlábìlàwà yìí ní àdàbẹ̀ Kí èyàn ó fi ìkàkà sí àdá ara èèyàn

abẹ̀rù ọlọ́run abẹ̀rù lọ́kàn tó lè tó ń fún ọba yà bẹ̀rù ọjọ́ ọlọ́run kò sí ẹ̀mí kan ẹgbẹ́ àwọn òṣèlú tí láti pọ̀ tó yìí náà bẹ̀rẹ̀ yẹn ń fi sáà kò ọlọ́run láti kò tó pọ̀ tó kù ìgbàjọ́ ìrọ̀wọ̀

ìwà gbèrè ó kù ẹgbẹ́ mi mú nínú wáyà rẹ̀ ìbẹ̀rọ ọlọ́run ní tó jẹ́ fẹ́yàwó ọ̀lọ́ àmì àbábẹ́gbó mi mẹ́ta ṣùgbọ́n tó má tí ò ní fẹ́yàwó obìnrin obìnrin tó chíìkì láti ọ̀rọ̀ ọmọdé máa sọ Bọ́ọ̀bá ń bọ́ ọ̀bá tó ń lé bọ̀ọ̀bá

gbólóhùn pé ọlọ́run dá wa yẹn alhálùkù sífàtà ní sífàtà ìdẹ́dà ìròyìn ọlọ́run òun ló dá òun ni kìrìtọ̀ òun dá gbogbo wa kò sí nǹkan àlè dá afa àmọ́ ńlá kúlùkù àmọ́ ńlá yàtọ̀ yàtọ̀. Ọlọ́run ti ẹgbẹ́ tí wọ́n wó láti ẹni tó lè tọ́ka sí pé tí mo dá rẹ̀ àtẹ́tí ò lè tọ́ka sí pé ìjọba rẹ̀. Ìròyìn àrùsọ́lùkù yẹ tẹ́lẹ̀ nínú ìbáàdàta wọn wà. Pé Ọlọ́run ló dá wa, òun náà ní sọ fún wa pé Ọlọ́run ní ìyẹn nìkan láti ọ̀bájọ́. Bá a ṣe wà láyé lẹ́yìn, oníkálukú máa tó mú Ọlọ́run ní orí ẹ̀lẹ́dẹ̀. Kọ́lẹ̀

Tọ́. Ẹgbẹ́ ayọ́ ìgbà wa lérè. Gbogbo ẹnikẹ́ni tó bá ń tọ́sí fún ìkànnì lẹ́yìn ọlọ́run. Pẹ́ṣẹ̀ kẹ́kẹ́ yóò fi lérè sí ìkan ló dá. Ọ̀rọ̀ wọ́ ẹ̀ pẹ̀lú pípa àkọ́lọ̀ fún wa èèyàn ní lè sọ bẹ́ẹ̀. Ó kéré báyà. Àwọn tó ń tẹ̀wọ́n lérè sí ìkọ̀ọ̀rọ̀ àwọn tí wọ́n ń fi odò pọ̀ṣù tí wọ́n ń bọ̀ pọ̀ṣù òdòdó tí wọ́n ń bọ̀ ẹ̀tí wọ́n lè rí pọ̀ṣù ló dá wọn ó sọ pé pọ̀ṣù. Ajẹ́kẹ́rì kẹta tá a lè sọ pé òun ló dá wa. Ajẹ́kẹ́rì yẹn kọ ni ó jọ fún fáàlì ìbáàdà wa pọ̀ ní. Wọ́n àbá wọ́n ní kọ́ńdà kan. Wọ́n ní láyé ìbádù wọ́n láyé lúkù láyé ìbádù wọ́n láyé lúkù gbogbo ń tàbá lè tọ́ka sí pé nǹkan báyìí nǹkan yẹn dá fún àjẹ́ ìṣẹ́ta orígbé tí wọ́n tó yé mi ó jẹ́ sí làálọ́ ẹ̀sùn táwà sí òun RPS àtẹ̀sù ní wọn dá àwọn ọkọ̀ pé lẹ́yìn ilé ìṣòkò ajọ́ ìkan o ọba àti iṣẹ́ àkídà wọn àwọn ẹgbẹ́ ìṣẹ́gẹ́sùn ọlọ́run lẹ́yìn ẹgbẹ́ òṣèlú kò dá ọ̀rọ̀ ti ẹ̀ sọ ìgbọ́wọ̀ ẹnìkan ló Ìjú ọba ti táyàn, òìjọ́lọ̀ Ọlọ́run bá ní àìlẹ́bí ọlọ́pàá. Àìlẹ́bí ọlọ́pàá ní ìrìnà fún wa ìdà. Ẹni tí a ní kẹ́ẹ̀bẹ̀rẹ̀ mú ẹ̀lẹ́ ó nìkan ló dáyé. Ó dáyé ni náà fún wa láti bẹ̀rẹ̀ ní àṣẹṣẹ́. Oná ni Ádámà.

Àti bí ẹ̀ ní kan, orílẹ̀-èdè wà tó ìfún àti ẹgbẹ́ ìní kan ni wá, àwọn kan ṣe fún, àwọn kan ṣe pupa, àwọn kan ṣe gbé ọ̀rẹ́, àwọn kan ṣe gbí bákan. Kọ́lọ̀ ń gbé dánù, orí àtìwà ní tàbá ní ayàkàrà ìṣàlàyé ọ̀pọ̀ ìjọ tí káwà wọ́n ní ọ̀pẹ̀ ìmọ̀tọ́ ọ̀pẹ̀ tí ìjọ olóògbé ẹ̀ ìdàn áfíríkì ìṣọ́lẹ̀ káwàjọ̀

òun ti fa ọ̀pọ̀lọpọ̀ mi náà lọ́jọ́ náà. ẹ̀rọ ti ṣe pọ́ǹsì wípé ẹ̀sìn ó mú ọ̀jọ̀gbọ́n rẹ̀. kò sáàyè pé ẹ̀rẹ̀ àwa kan ìlú kan àwa kan la dé àpò sí kẹ́kẹ́ ní gbogbo wa. ọmọ ìlú kẹ́nu òkú ooru. bí bàbá ti kọ̀kọ́ sọ máa ń sáré sí bàbá rẹ̀ sí ìdáwọ́ rẹ̀. ìlú ọ̀rẹ́ àtẹ̀lẹ́ rẹ̀. وخلق منها زوجها Ìyá àníjà Adam, àkàrẹ̀ náà láti ìdá ìyàwó ẹ̀. Ìyẹ́ túnmọ̀ sí pé àṣìkè tá a bá fẹ́ kí ilé ayé ohun àrùn ayé mọ́ ààrẹ, obìnrin púpọ̀ tó wọn kùnrin. Tá a bá fẹ́ kọkùnrin orúkọ àwùjọ táwa wà lẹ́yìn láti ní sí ń fún mọ́dà abẹ́ẹ̀kọ́ bí ọ̀sán yí bá yọ fún ọmọ òkè ṣáyé obìnrin bí obìnrin bẹ́ẹ̀ bá tọ́ ọmọ ẹ̀rí èrí pa ọwọ́ ọ̀hún tó ti bẹ̀rẹ̀ àwọn ọ̀hún. tó bá ìpè bàbá nìkan náà ló lé ìyá dànù lọ́dọ̀ ọwọ́ sọ ẹ̀rí èrí pa ọwọ́ ìyá tó ti bẹ̀rẹ̀ àwọn ọ̀hún. ọ̀sán lọ́kàn mi ní àjọ bẹ̀rẹ̀ ọlọ́run tó dá wa bẹ́ẹ̀ kò sí pín bí ọ̀rọ̀ èèyàn bá ti kan kéèyàn níyàwó bí ọ̀gá ní ayò níbalẹ̀ bí kẹ́kọ̀ọ́ ọkàn yóò ní òun ti bẹ̀ bẹ́ẹ̀ náà ni ọmọbìnrin òfin lọ gbọ́ pọ̀ bá jáde lẹ́sìn ah, òde lọ́kọ̀ ìyá ẹgbẹ́ lọ́kọ̀ òun lára rẹ̀ òun ló mọ tí ń fi lára tó bí òfin lọ ọ̀pọ̀. Kí lọ́jọ́ orí kí ìgbésẹ̀ lówó lọ? Gbogbo tó wà sọ̀rọ̀ ẹgbẹ̀ ní dáadáa láyé ẹgbẹ̀ ẹgbẹ̀. Èmi láǹfààní àti bá ọmọbìnrin kan ayẹyẹ tó fún mi lọ́mọ rẹ̀ kan àmì òkúté ń ìyàwó ti mú ọlẹ́dí èrè ìyàwó ọmọ tí ẹ̀ ó ní ọmọ òun àdéhùn ó ní wọ́n wà ní tí ah, mo ó lè wọ́n ti ọmọ rẹ̀ jọ ní Kọ́lẹ̀dọ̀ Ìyẹ́ ó ṣe ó yẹ ọmọ òun ní kí èèyàn láyé, ó ìsẹ̀ láyé kódà kò sẹ́ni tó pẹ́ láàyè ayé ló padà bẹ̀. Òsì bí a ti pẹ́ jù kéèyàn tó máa yìí yóò padà fọwọ́ pọ̀ lẹ́nu pé á mo pẹ́. Oníkàtà wáìtù bá dà àgbàdínà sáà. Wọ́n àwọn olùkọ́ àgbà lẹ́yìn fọ́dí ẹ̀sùn tó máa yìí. Ó sì ní ìdíje ájúlé fún ìlú orí ìyá wọn. Ìgbélé ní bẹ́ẹ̀ ìyá àtúgbò fún ọmọ báyìí ní kété tí bàbá rẹ̀ ń kúrò ìyá rẹ̀ lọ́kọ́ bí. Ìyá wá ní wọ́n ní máa tọ́jú orí sí bá lọ́kọ́ bí kò ní kí láì mú ìtọ́. náà wá fi pé owó òsì ní ìyàwó sí ọba.

àwa ń gbé obìnrin ní ilẹ̀ bá nù. Ó ti wọlé ní ìyá ọmọ ìgbà pè tó láti fi sílẹ̀ sí Ẹ kí èsì ibi sẹ́gbẹ̀ẹ́ sí. Obìnrin ṣe pàtàkì ìyàwó ṣe pàtàkì ìgbésí ọjọ́ ọmọ ẹgbẹ́ ọjọ́ olè obìnrin tó kó orílẹ̀ ìlú tó bá jẹ́ lọ́nà tó sí èdè ìjìnà ẹni tó rẹ̀ bá ti kọ̀ọ̀rọ̀ tó lórí àti ìjìnà ẹni tó bá ti kọ̀ọ̀rọ̀ kó lọ lé ọkọ̀ kó lọ lé ọkọ̀ bí kí ìṣẹ̀lẹ̀ láti jọ wa ó sì èdè ẹ̀kọ́ ọlọ́pọ̀ ọmọ ní káàkiri lọ́mọdé adélébọ̀ ní ilẹ̀ ẹ̀kẹ́ ìpínlẹ̀ ọmọdé gbogbo ọmọ ní ìjàmbá ìkòkòrò fún láì lóòótọ́ ilé ìpínlẹ̀ wà gbogbo tí ó gbà kò gbò láyé ìfara ìyàgbé. Náà, ọ̀pọ̀lọpọ̀ nínú àjọ ìjọba وبث منهما رجالا كثيرا ونساء nínú táà máa ń bẹ lọ́wọ́ ilé orí ẹ̀rọ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ìyàwó àbá àti sọ wípé nínú ìdí àfi ṣe ìyàwó nínú ẹ̀ àníyàn pé affecting kìí ṣe constitution Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ sí ẹni tí ó bá fẹ́yàwó tó bá dẹ́gbẹ́ court marriage wọ́n ṣe kó yẹ wípé kìí ṣe torí ikú ọ̀pọ̀ tó ń bẹ̀rẹ̀ ó lè mọ́ sí ọ̀pọ̀ Ọ̀fẹ́ káàkùn sí, olùgbẹ̀múyàwó rẹ̀ lọ, ọjẹ̀ fẹ́ fún ó gbà wọ́n pé rẹ̀ ní ibi tó fẹ́ sílẹ̀. Àti déèdì, wọ́n bá fún ọmọ látún yí kò lè wọ́ọ̀kì ó, wọn rẹ̀ kọ́ bọ́ fún ọ̀nà tó lọ sálọ sí ọba ìjọba lówó ó fún ọ níbi kó ojú alákẹ́tọ́ tẹ̀ sí àti àlọ́ta bíláàbí ìjì Mọ́nà kọ̀mọ́ ìyàwó rẹ̀, pẹ̀lú ọwọ́ owó fún ọ̀sọ̀wọ́. Ẹwọ́n àrọ̀ ẹ̀fẹ̀ inú ẹ̀tí mẹ́rin ní ìgbẹ́ ẹ̀kọ́ ayé ọkọ̀ọ̀tù, ọwọ́ ayé àwọn àjọ ìjọ Gbogbo owó eh, ẹ̀rà mọ́ọ̀tì ẹ̀rà ọ̀pọ̀lọ̀ òun rẹ̀ pẹ̀lẹ̀ fún àjíjẹ́. Wọ́n lọ́mọ tó bẹ̀rù. Olúbẹ̀lú mi kan láti pẹ̀lú ilé ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà Tàbọ́wà bímọ ní mójú lọ́mọ ìbíbímọ lọ. Ọlọ́run bá ti Yóò fẹ́ fẹ́ àti ọ̀pọ̀ pọ̀. Ẹ̀rì pé gbogbo arúgbó ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run ọba ó àìmọ́yẹ tó ṣe kòrónà tó ti lọ́dún tí ọ̀nà ọ̀rọ̀ rẹ̀ yìí mú sísẹ̀mù ẹ̀ ṣe kòrónà lọ. dáadáa ó pọ̀ gbogbo títọ̀ ìdájọ́ ọkọ̀ ti tẹ̀lé rí tó bá lọ sí ìtùlẹ̀ tí mo lè tó wáyé. ó òun ní nípa sáyẹ́ sí kọ́lẹ̀ máa ń tó Ọlọ́run ní kó bá wá kiri ìtàn ọwọ́ yí àwọn obìnrin ẹ̀ṣọ́ alókè àwọn ìyàwó yìí. Ọ̀tẹ̀bọ̀ wọ́n rẹ̀ wọ́n fi kọ̀ wá rí. Ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn ìyàwó ní ìfẹ́kẹ̀rù bẹ̀rẹ̀ tó mú sí àpá ìfún ọmọ ẹ̀ fọ́ pàṣẹ. Lẹ́yìn eléyìí, àwọn ọmọ tí a bá ti fi ká mójútó wọn. Ẹ̀jẹ̀ ká Bẹ́ẹ̀ bá ní ọmọ bẹ̀rẹ̀ bọ́ ọ bá mójútó wọn. Ìyí ẹ̀gbọ́n pa ni.

tó wáyé pé tó yí tó àwọn ìwà nígbà bẹ́ẹ̀ yóò máa lọ́pọ̀ ẹ̀ tó lọ́pọ̀ tó kù káwọn tó lọ́pọ̀ tó àwọn ìtàntorí ẹ̀fẹ́ yà tàbáwá bí wọn tọ́ títọ́ ma ní gbogbo ẹ̀kọ́ lówó ibi bí mi kí wọ́n sáré ìrẹ́lẹ́ láti lówó gbogbo ẹ̀kọ́ lówó wọ́n ní bá a bá pa àpòrò mẹ́ntọ́ ẹ̀ ojú owó lọ lọ́rọ̀ ẹ lọ sí yunifásitì àwọn tó ń gbàgbé ẹgbẹ́ òkú àwọn olóyún àwọn ọmọ tó bẹ̀rẹ̀ ká tó bèèrè owó léèrè àwọn ọmọ títí wọn so owó wà fáàdì nípa wọn ìfọ́kùsánù àmójútó tó owó lọ ọ̀pọ̀lọpọ̀ bàbá àtìyá tẹ̀sí ìwòríkọ̀ wọn. ó tẹ̀ káwọn obìnrin iyì gbogbo ẹ tó bá bímọ lóbìnrin láyé ẹ̀kọ́ rẹ̀ wúlò ìṣèyí ilé tó kọ́ ẹ̀yin obìnrin lè ní bí kọ́ ọmọ kúrà ìdájọ́ fún ìgbìmọ̀ ìdájọ́ láì ẹ̀yin ilẹ̀ tí wọ́n ti sọ fún ibẹ̀ ìyàwó ìwọ̀n àwọn olè pẹ́pẹ́ Tọ́bà àti ẹgbẹ́ ìlú obìnrin ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, obìnrin bí ọkọ̀ rẹ̀ ògbọ̀n sọ́lẹ̀. Ìjọ́ ọ̀gẹ́kọ́ fọwọ́ mọ̀ ọkọ̀ mí lọ́wọ́ ló máa bẹ̀ ọkùnrin mí lọ́nà táwọn òṣèlú ọkọ̀ tó gbé sínú ilé òní lọ́kọ̀. Bàbá parí àwọn alábádá, ọlá wo kíṣe ìtọ́lọ́ wọ́n lọ ọmọ sí ọmọ yìí yí. Bọ́ rẹ̀, tọ́kọ̀ ọmọ. Ẹ̀yìn ìdálẹ̀ ọmọ kan olùwá jẹ́ èèyàn nígbà tí ìyàwó rẹ̀ wá bí wọn ọwá ní àná ẹ̀ta ń kẹ́ ẹ̀mú tí ẹ̀kọ́ kan bọ̀ láyé láàkọ́ ọmọ wọn gbọ́ sílẹ̀ ìyá lọ Nígbà wá tún pé ìyá àwọn tó bóṣù kan kún, àwọn ni a tún bọ́ra sí lórí, àbájẹ̀ bá tó wá ìyàwó àbínú ẹ̀yìn ìyámàlẹ́ jẹ ìṣúpọ̀ jù ẹ̀ lọ́jẹ́ ìgbógun ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ Tàbá àbọ̀ nípa ní ojú kọ́mọ ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn tó nà kọ́kọ́ ní foundation. Ẹ̀sìn wúlẹ̀ tí kó kú kì. Ẹlòmí ò yẹn Ìbàdàn mo ti fi ìdòwé òní sẹ́kọ́ sẹ́kọ́ ní kùn lájé ní ìdílé. Àwọn ọ̀sẹ̀ ti sẹ́kọ́ ní kùn mi ò sẹ́kọ́ ní kùn lájé ní ìdílé. Ìbàdàn ni mo lè bí mi. Gbogbo ẹ̀rọ apá ìṣẹ̀lẹ̀ ìdílé ìdìbò lè rí hàn áhà. Mo lè máa ń bá ní ìtọ́jú. Bí bàtí yẹn ń gba bí à, mo máa ń tọ́jú. Sọ́kọ̀lọ́ dáa ti kéwù. Táwa ní fi mọ̀wé. Òṣìṣẹ́ ọmọ ẹ̀ka tó kéwù tó bá yẹ lára ẹ̀rọ. Nítorí kí ó náà lọ́jọ́ máa tó ní ìwé fún àwọn ọkọ̀ ní kíkà rẹ̀ lọ́wọ́. Àmójútó ọmọ náà sọ yẹn ẹ̀sìn ní pọ́ńtíṣà. Ọkọ̀ òjò wà balẹ̀, ọmọ ẹ̀rọ láwọ̀ ọmọ ẹ̀dúkù ní ọjọ́ ìrọ̀rùn tó wà ìpàdé. Kó àkọ́kọ́ ọmọbìnrin tó mo jẹ́rìí ẹ̀ ọlọ́run ọlọ́pọ̀lọpọ̀ lórí àwọn ọmọ pàtàkùn wọn àlẹ́bí tọ́ta àlú nàbí wọn. واتقوا الله الذي تساءلون به والأرحام Nígbà tó bàbá gbójẹ̀ tí wọ́n kọ́ lọ́n bí ọ́, ẹbẹ̀rẹ̀ ọlọ́run yẹ. Tẹ́ni tó ọ̀bẹ̀rẹ̀ ọlọ́run láfúrọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ìwọ̀n ìyàwó ní tó ti àwọn ẹgbẹ̀rẹ̀ ẹ pàtàkì ọlọ́run tọ́rọ̀ bá dójú ẹ síbẹ̀ ra yín ọpọlọ ìgbọ̀ àpẹẹrẹ àwọn ìyàwó ìgbọ̀ ọpọlọ ìgbọ̀ ọmọ ìgbọ̀ èyí ò kó ju pé bẹ́ẹ̀ òfò ìgbà rẹ̀ wọ́n wọ́n olùdáwọ̀ ìyàwó ìyàwó ìyàwó ìyàwó rẹ̀ Aláàrin ẹgbẹ̀rẹ̀ ọlọ́run tó yẹ kí wọ́n bẹ̀rẹ̀ wọ́n àrùn ààbò ẹgbẹ̀rẹ̀ ẹgbẹ̀rẹ̀ ọkùn ẹbí máa jà látọwọ́ yìí. Bẹ́ẹ̀ yẹn níyàwó, kò yẹ kí o sọ pé kíyàwó pàdé bá rí ẹ̀ torí pàwọn èèyàn ti sọ àti súnmọ̀ lẹ́nu tí ó dára ayọ́ra ní òfin mọ́nà ìjà ìsinmi ẹnu táwà ń ní dé ìyàwó ìdá tíráfù bàbá ọ̀yàwó ìdá tíráfù Ìjọba ẹ̀sẹ̀ kan lé ṣẹ̀ bá ti fọ́kọ̀ pọ̀ lọ́ọ̀dẹ̀ wá. Àgbò yìí. Báwa ń ṣe mú, báwa ti níyàwó. Tí ń bá lọ lè máa jọ̀lọ̀ náà.

àwọn tó kọ́ lọ́wájú lọ́wájú òfin sọ̀dá ara tó ṣe àpálẹ́ mi àwọn dáadáa ọkọ̀ bábà lóòrù àwọn ń kọ́ lọ́wọ́ rẹ̀ ní àwọn àwọn gbogbo ọjọ́ bàyà àtẹ̀lẹ̀ ẹ wá máa wọ ọkùnrin ọkùnrin òtútù bí tí ó bá sí ìyàwó ó ti ṣe wọ́n lọ́wọ́ tó bẹ́tẹ̀. títà ni wọ́n kalẹ̀ fún lóòrùn gbẹ́gbẹ́gbẹ́ ẹgbẹ́ ọ̀pọ̀ láti yàrá wọn pẹ̀lú wọn sí ọkọ̀ ní ó máa lọ ìyàwó rẹ̀ padà lábẹ́lẹ̀ padà ọkọ̀ ní ó máa lọ. kàkà tí ìdákọ́ ni wọ́n á bẹ́yàwó ó ṣe òun tó jọ ìjọ́jọ́ àjẹ́. Ṣùgbọ́n pé kọ́mọ̀lẹ́ àwọn òbí wọn, fámìlì wọn, ẹ̀sùn sọ́nà sọ́ọ̀. Ẹ má tù ẹbí nítorí pẹ̀ ṣe ẹ̀sùn súnà. Bákan náà, àwọn bàbá kan alákẹ̀lẹ́ ọwá yìí, wọ́n ní bẹ́lẹ́ o. Ṣùgbọ́n òkú ẹbí òun jù. Ẹ jẹ́ kí wọ́n rí àwọn súnà ní fámìlì yìí àwọn àwádìí là ń di okun ẹbí àìdẹ́kọ́jú.

واتقوا الله الذي تساءلون به إن الله كان عليكم رقيبا اللهم بارك بعد سوقوا ونود orí wà lórí ọmọ náà ṣe ayà mẹ́ta jù ẹ́kọ́ ìṣẹ́kọ̀ ọmọ ọmọ ìṣẹ̀lẹ̀ yóò Àdíjì ẹlọ́pùpù pọ̀, àdíjì بن مالك رضي الله عنه أنا عليه صلى الله عليه وسلم الذي من رزقه الله امرأة صالحا فقد استكمل شطر دينه فليتق الله بالشطر البعد حديثي أعطاه الطبراني أو الموضوع في الأوسط أعطاه الحاكم ولا حديثي ولا صحيح الإسلام òní. Kí ni ìtumọ̀ rẹ̀? Àlẹ́sọ̀lá àlàáfíà àlẹ́bí ní ẹnikẹ́ni tọ́lọ̀ ń fún lóbìnrin rẹ̀, á irú ẹni ìlàjọ ẹ̀sìn rẹ̀ sí ẹ̀ bá ti lè fẹ́ obìnrin rí ọlọ́ọ̀tì àmì. Torí pé ìsín máa ń jẹ́ ọmọ nìyàwó náà ẹni àtàbẹ̀rẹ̀. Bí ẹ bá fẹ́ obìnrin rẹ̀, ọlọ́run máa yàn fún adé yìí. Torí pé obìnrin rẹ̀ kìí tó obìnrin tó ṣe wípé yóò máa wọ̀n lọ́pọ̀lọpọ̀ Lájẹta ẹ̀sùn mẹ́mi. Ó tún di òní ẹ̀sùn ẹ̀fẹ́ sí kiri kí ní pàtó ọdún ìgbò kúrẹ̀. Obìnrin bí yọ máa wọ́n kan pé ọ̀sẹ̀ ọ̀rẹ́ ọkọ̀ àlàáta àmì ìgbà bóyá ẹ̀ẹ́dẹ́gbó àkọsí yẹn náà Àwọn àfọ́ àwa ní àṣàkì wọ́n láti fi yẹn ọ̀rẹ́ mi. Àdìsí Ọ̀pọ̀ ṣùgbọ́n nítorí àwọn tá a jẹjọ jẹ́ ọlọ́mọ tí ó gbáyé sábàbà bá gbọ́ pé àdíyí fún sọ̀rí tí wọ́n bá ní àdíyí fún sọ̀rí ìwé ìsìnàjì kí ni ìyàtọ̀ méjèèjì tọ́lọ́lá bí ìsìn sọ̀rí òun kò sálà ìsìn lórí ṣùgbọ́n bá ní sọ̀rí ìwé ìsìnàjì ìtumẹ̀ ní pé nínú mẹ́jẹ̀mú márùn-ún láti ìdílé àlàáfíà mẹ́ta ló yanjú méjì òjò torí pé ìfẹ́ méjì lọ papọ̀ á jẹ́ lórí pálẹ̀tì á jẹ́ lórí mọ́tò ṣùgbọ́n tó sínú ọ̀dá aláàjì sí lójú ṣùgbọ́n tá náà dá lójú ìtànà ọ̀nà ní àtàlà àmọ́ mú dọ́dọ̀ ìtìtọ́nù pálẹ̀tì mọ́tò tọrọ ọ̀dà lójú ló fẹ́ fọ ìwé ìgbà ṣùgbọ́n àlẹ́ ìlàtù ṣùdúùdù wà ìlàtù kọ́ọ̀dà ìyẹn lójú lóbìnrin pẹ̀lú tó nígbà ọ̀pọ̀lọpọ̀ àwọn olùrẹ̀ẹ̀sẹ̀ wọn ní kò lórí ìlú ìrẹ̀sọ̀ yìí ìlà ṣe kàdàlà gbàdà lọ́pàá àbọ̀wọ̀lá gbáyé àwọn bá mú pọ̀ rí ìpínlẹ̀ yìí náà wá nínú báyà ìbáyà òun wá lórí pé máa ń tàbẹ̀wọ̀ ìlà tàbẹ̀wọ̀ ìtàkùnmọ̀lá pápọ̀lùtàkùnmọ̀lá nípàdé yìí fọ́lìyàkẹ́kẹ́ láàrín nípàdé wọ́n tún wá rí wá láyé ní ìwọ̀n afẹ́ ìdọ̀lẹ́ nínú ọ̀sán tí ó tẹ̀lé ní ọ̀sẹ̀ ìyẹn kó dá wà ní ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀ ní àwọn ti wẹ́ àwọ̀ ìyá ti wọ́n mẹ́rin ní ọ̀sán rẹ̀ ojúṣe ní ilé ọlọ́mọ bá fún àwọn ọ̀rọ̀ ọmọ ní kalẹ̀

ẹni kọ́ jẹ́ wọ́n kú bàbá ẹ̀ búrò bàbá ẹ̀gbọ́n bàbá wọ́n lè rójú ẹ̀ àwọn ìyàwó ìyàwó ilé ọbẹ̀ ní gbogbo wọn àgbàmọ̀ yóò sáré yóò amọ̀pẹ́lẹ́ tó dáa nílé ìdí ẹlẹ́sẹ̀ ṣùgbọ́n tó ti ṣẹlẹ̀ sí dáwọn ọ̀gá. Tí wọ́n máa bojú kó tó wọlé yín tó ti bẹ̀tẹ̀ lẹ́sẹ̀ Àwọn tá àwa ta páàkì síta, à Àwọn ìdàgbọ̀ Àwọn ilé ìwé ìwọ̀n ẹ̀rí sí ìgbà ìfọwọ́dì. Gbogbo tó bá ti ní pálù tó da àwọn omi. Ayé lọ́gbàjẹ́ kóbìnrin òkú ìwà tó bá ní òun kó tó ní. Ṣé ìjọba kọ́ rí ìrìnàjò ẹ̀lẹ́ ní ìta bá fi pamọ́ nínú ẹ̀yìn yìí? Ìyíta ìrìnàjò ìdẹ́gbẹ́ yìí ìyá ẹlẹ́rìí. Ṣùgbọ́n àbúrò àbáyé, alhamdu,

ọlọ́ọ̀fẹ́ ní ẹ̀kọ́ ó fi ìsí wa la gbogbo àwọn àlàyé tó máa ń bẹ̀ ó bẹ́ẹ̀ ní kùránù ọlọ́ọ̀wá ní tòlù ìṣó nìkan wọlé

wọ́n bá bu ara wọn lè fọ́kọ́lọ́ ó ti pẹ́ lórí orí ẹ̀kú ṣàṣẹ́lẹ̀ àwọn Mọ̀dẹ́mi wà ìrẹ́sì ẹni tó jẹ́ ọ̀gá ní Senate tó kú tó níṣe pẹ̀lú ọ̀rọ̀ admission náà wọ́n ti rẹ̀ ìrẹ́sì ẹlẹ́ àdá. Ẹlẹ́ àdá. Àwọn adámọ́ wàhálà tó tọ́ wà lẹ́nu bá. Lẹ́nu tó fẹ́ lẹ́rù ní

tó ní fọ̀kàtà ẹ̀ láti ẹ̀rọ ọkàn yóò gbà tó dúpẹ́ lọ́dọ̀ lọ. Torí pé sábà fi pamọ́ mọ́ ẹ̀mí yìí, wọ́n náà tó bá ti fẹ́ wẹ̀ lé ìtàn rẹ̀ wo bó ṣe rí kí èyí ọ̀gá ìta. Mo fún wa látàlẹ́ ìtàn rẹ̀ tó bá ti fẹ́ wẹ̀ wo bí wẹ̀ lọ́wọ́ rẹ̀ ìbára nínú ẹ̀mí. Ìjọba jẹ́ pé àgbáyé ẹ máa fi wú ẹ̀rẹ́ àti gbogbo ẹ̀. Ẹ máa ń gbàgbọ́ ọ̀rẹ́ Bọ́ọ̀bá pàrí lọ òbí tẹ́tò. Bẹ́ẹ̀ni àdá sọ́rí, bọ́ọ̀bá pàrí lọ ara àárò olóòrùn ní ọ̀rọ̀ orí tí a gbèsè. Orípẹ́ ìgbé òun pa ẹ̀ṣẹ́ gbogbo ìtàkùn. Orí máa mọ́ tí ń kọ́ tó fi káwọn ìyàwó wa ká bù ara wọn. Àbẹ́lọ́pàá tó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ ọ̀fẹ́ sọ̀rọ̀ púpọ̀. Ìjókòó àkùnmọ́mí wọn lọ dáadáa. Láàbò lè sọ púpọ̀ àwọn bá wá láti gbogbo pátá. Ṣahid náà, ṣahid náà. Òyẹ́ kí n tábùlé. Nígbà àádọ́ tó máa ń mọ̀. Òyẹ́ kí n tábùlé. Wọ́n mi ní tọ́tọ́ kò sọ̀rọ̀. Màwá. Ó ní àkókò máa ń bì wá. Ẹwọ́ làbọ̀ máa ń bì wá. Ẹwọ́ ti sọ lórí fóònù. Ìṣọ̀lá wà. Ọlọ́wà púpọ̀ ìpàkà. Àkí ẹ̀yẹ ọlá ní ẹ̀fà ni. Ọlọ́run tí wọ́n mi lọ báyìí dáadáa. Dáadáa báyìí ọlọ́run yóò pọ̀ bẹ́ẹ̀. Zakaria family àpò ikú oríro. Dáadáa báyìí náà yóò pọ̀ ní family. Wọ́n sàlámù ààrẹ fún wa. Wọ́n á sọ wáyé ọlọ́kọ̀ọ́.